فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وإن كل مهدفة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وسعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على العاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليهم راجعون أدب فولان ọba tí ó kó wa jọ ní ọ̀sán òní láti jọ́sìn fún abẹ́lọ́ ìjọsìn tá a fẹ́ ṣe yìí kọ́lọ̀n kó gbà àdígẹ́ bí a ti sọ fúnra ní ọ̀sẹ̀ tó kọjá ipé nínú àwọn irinṣẹ́ àwọn tools téèyàn ń lò láti fi lè dúó lórí ìlànà ọlọ́run ọba àti láti lè prevent ara èèyàn fóun bí antics àtàwọn ọwọ́ ṣe ìtọ́ òun ni asọ́bùrù asụsụ sì tún sọ́bùrù sí pé a ti lè mú ọkàn dúró kó ń bi wípé kí ṣe ìtọ́nù rí ìfà bá ń sọ fún wa pé wasta'inu inú sabri was-salah lọ́wọ́ pẹ̀lú asọ́bùrù sùúrù nínú túnmà mẹ́rin àwọn kan sí ààwẹ̀ gbogbo nǹkan tó jẹ́ òun ni sallallahu alaihi wasallam ọlọ́ni ká wá ràn lọ́wọ́ àti súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú sùúrù wọ̀sọ̀lá kásì fìrún náà wá ràn lọ́wọ́ torí kí ni tó bọ́lọ́ ọba sọ fún àbí ayà mi pé iná sọ́lá tàtàlá anìfàṣà wal munkar ìrùn tó yàn bá kí ó máa ń zina èyí tó fojú àtẹ̀yí tó fojú pamá lẹ́yìn bàtọ́ láwọn bá sọ bẹ́ẹ̀ tán ọlọ́ni wọ̀lú munkar àti nǹkan tí títọ́ kan kọ́ tó ṣe pé kìí ṣe nǹkan tí ara bá mu kìí ṣe nǹkan tí ọkàn mà tó ṣe kò sẹ́yìn nǹkan tí ó rí tó sọ pé nǹkan tó dáa ni lẹ́yìn ìgbà náà ọlọ́run bá tó wọlá zikirullahi akbar kí n tún wọlá zikirullahi akbar bàbá kírun tá a gbààwẹ̀ tá a yọ zaka nítorí pé àfi ìrántí ọlọ́run ọba ìrántí ọlọ́run ọba ẹ̀ tóbi láti pìrìbẹ́ntì wa kó ń bí àfàṣà wà lè múnkà ìran tá bá kí tó ṣe pé torí ìrántí ọlọ́run ọba òun náà ni ó pìrìbẹ́ntì wa ní àfàṣà wà lè múnkà bẹ́ẹ̀ náà ni àwẹ̀ tá bá gbà nígbà tọ́lọ́run sọ fún wa pé bàbá fẹ́ wá ràn lọ́wọ́ ká wà lọ́wọ́ pẹ̀lú nǹkan méjì yìí sùúrù àti ìrun nǹkan tó lágbára láti àṣí fílá àdàlà àṣírí àti fún àwọn tó ṣe yí pé bọ́bá wà náà jọ sí ń kọ́ òun concentrate wọ́n sì bow down wọ́n sì humble ara fọ́lọ̀n ọlọ́run afẹ́ ká àwọn fún àwọn òní al-khashi'un ọlọ́ni alladhina yadhunnuna annahum mulaqu rabbihim wa annahum ilayhi raji'un àwọn tó ṣe pé ó dá lójú àwọn pàdé ọlọ́run bá ń jọ kan àti pé àwọn padà sọ́dọ̀ rẹ̀ kókó tó kọ́kọ́ wà ń bẹ̀ bẹ́yàn bá fẹ́ sọ ẹ̀mí èèyàn lọ́dọ̀ ṣe ìtọ́run òun ni kéèyàn sí pé ọkàn àyàn ó lọ papọ̀ mọ́lọ́run òun ni ta'alluqul qalbi billah kọ́kàn lọ papọ̀ mọ́lọ́run àna ọ̀nà tọ́kọ́ fi lọ papọ̀ mọ́lọ́run òun ni kò pé constantly ìrántí ọlọ́run àti ìrántí jọ constantly mùsùlùmí ò lè yọ ọ̀rọ̀ jọ alkiyama kúrò náà

ó rí pé ìmánì wó kún débi pàmà pé tọ́lọ́wọ́ bá sàdéhùn fún wa ó lóore dáadáa by far ju nǹkan tá a fẹ́ fi tẹ òfin rẹ̀ mọ́lẹ̀ tá a fi lùsàn jẹ́nà ọlọ́mọdé lùsàn jẹ́nà Allahumma salli ala Muhammad wa ala Muhammad kama sallaita ala Ibrahim wa ala Ibrahim fil alamin innaka hamidun majid alhamdulillah wasalatu wasalamu ala rasulillah bá tọ́lá rẹ̀ gánsọ fún wa pé kullu nafsin za'iqatul maut ẹ̀mí kọ̀ọ̀kan yóò tọ́kúwó tó ma ilé iná torújá òòlù ọ̀dọ̀ wa lẹ́ padà sí kọ́nsẹ́pì pé kéèyàn máa mọ̀kọ́dọ̀ ọlọ́run ọba lè yóò padà sí òun náà ní lọ pẹ̀lú sùúrù kìí ṣe nǹkan tó yàn fi ń ṣeré kọ́nsẹ́pì wípé èèyàn gbàkọ́dọ̀ ọlọ́run lè yóò padà sí òun náà ní lọ pẹ̀lú sùúrù òun náà ní má sì jẹ́ kéèyàn rí sùúrù ṣe òun lẹ́pọ̀ ọlọ́run ọba sọ fún wa pé alladhina idha asabathum musiba àwọn tó pé tí bá bá wọn ó bá wọn ni ó bọ́mọ wọn ni ó bá dúkìá wọn ni ní nǹkan tí wọ́n fẹ́ kọlu inna lillahi wa inna ilayhi raji'un wọ́n ni ọlọ́run ọlọ́run ọba ló ní wọ́n ọ̀dọ̀ ọlọ́run lápadà sí ẹ bá ti wo wọ́ọ̀dù yìí ọ̀dọ̀ ọlọ́run lápadà hmm? àwọn wọ̀nyí àwọn wọ̀nyí làwọn tó ṣe wípé ọlọ́run bó ṣe kẹ́ rẹ̀ fún wọn yóò sàánú rẹ̀ fún àwọn tí wà guided ẹ̀rì pé kó tó kan ááyà yìí tó tẹ̀lé ni pé wàlà nàbùlù wà nàkùn wàlà nàbùlù wà nàkùn bi shay'in min al-khawf wal-ju' wa naqsin min al-amwal wal-anfus wath-thamarat àwọn tá ní sùúrù fún wọn ní lóògùn àwọn olóníṣùúrù òun lẹni tó ṣe pé fọ́sìn ó kó wọn pàdé ọ̀dọ̀ ìmá nírònú pé yóò pàdé ọlọ́run ó kó ní inú nǹkan tí ó mú yẹn ní sùúrù lórí tẹ̀lé ọlọ́run ọba bàbá fi yọ kó ń bẹ ẹ̀sìn yẹn ò ní pé kọ́dà ẹ̀sìn yẹn gan òwò ni àbẹ̀ ọlọ́run ọba ó fún wa ní sùúrù ṣe bàbá sì ṣe ń kọ́ o àdéhùn tó ṣe fáwọn tó ń ní sùúrù ọlọ́run ọba kò ṣe fún wa ó sì fún wa lálùjọ náà kó fún wa ní yọnú rẹ ó sì sọ wa ní ṣèyítọ́ọ̀nù ó sì fún wa ní adùn ìtẹ̀lé adùn ìfọ́lò nǹkan tó ní ká ṣe ká máa gbádùn rẹ̀ látàyé débi pa ní ma pa ń fílì fílì kankan kó tó di pa méjì ẹ̀sán wà láìkè àmà bẹ́lọ́nà subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu